ìrìn àjò àtàwọn ẹ̀kọ́ ètò ẹ̀kọ́ máa bẹ lára wa lórí ìrìn àjò níjókòó tòní lágbọ̀rọ̀ náà bá a máa tẹ̀síwájú nípa àwọn ìdájọ́ àtàwọn ẹ̀kọ́ tọrọ mọ́ ìrìn àjò kó tó di pé a dáwọ́lé bákan náà àwọn ẹ̀kọ́ tó yẹ kó máa bẹ lára wa lásìkò wà tá a bá ń ṣe ìrìn àjò lọ́wọ́ àti nígbà tí a bá ń padà bọ̀ wá sílé kọ́nà ọba subhanahu wa ta'ala kó ṣe wíwí àti bíbọ̀ rẹ̀ ní ìrọ̀rùn lára àwọn ẹ̀kọ́ tó yẹ kó máa bẹ lára onírìn àjò ó ní pé kọ́kọ́ wàsíyà alẹ̀ kó tó di pé yóò kúrò nílé wàsíyà ni pé kó sọ àsọ́lẹ̀ pé tọ̀ ẹ̀yin ọmọ mi o ẹ súnmọ́ bí o ẹ̀yin ìyàwó ẹ̀yin alásùnmọ́ mi ẹ wá gbọ́ o mo fẹ́ ṣe ìrìn àjò yóò sọ àsọ́lẹ̀ fún wọn ní tó dáa jù náà àsọ́lẹ̀ tí yàn máa ń ṣe fún yàn ó ní àsọ́ọ̀lẹ̀ nípa ìbẹ̀rù ọlọ́run bá subhanahu wa ta'ala nínú ayé alukur'an ọlọ́run ní walaqad wassayna alladhina utul kitaba min qablikum wa iyyakum anittaqullah àwọn tá a fún tírà síwájú yín a sọ àsọ́ọ̀lẹ̀ fún wọn a ṣe wáàsí fún wọn a ṣe lọ́ọ̀kì fún wọn ìlọ́ọ̀kì tá a sọ fún wọn ó dá lórí ìbẹ̀rù ọlọ́run ìbẹ̀rù ọlọ́run yìí ó náà ní wàsíyà ọlọ́run èyí ẹni pé ìbẹ̀rù ọlọ́run bó la ṣe bẹ̀rù rẹ̀ bimtithali awamirihi wajtinabi nawahihi pẹ̀lú ká máa ṣe àmúlò àṣẹ ọlọ́run ká sì jìnnà sáwọn ntọ́lọ́wọ́n bá tàn án láti ò nífẹ̀ẹ́ sí takuwanu ó wàá péyàwó àtàwọn ọmọ àwọn alásùnmọ́ rẹ̀ ó pin àjọ ìrìn àjò ni mo fẹ́ ṣe yìí o ìbẹ̀rù ọlọ́run ọba ọ̀dọ̀ wọ̀nyí o lábàlẹ̀ ẹ̀sìn ẹgbárùkù ti ẹ̀sìn yìí o ìrun wákàtí márùn-ún ẹ̀ má fi ráre o àwọn tọ́lọ́wọ́n bọ̀ fẹ́ ọtí mímu sìnà ṣíṣe olè jíjà ọ̀rọ̀ ẹ̀yìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọ sọ fún un pé kí wọ́n jìnnà sí i alẹ́ ní yọ̀ọ̀yà kọ́pẹ́ mo lè ní lọ kí n dé mo sì lè ní lọ kí n má dé má o owó báyìí owó báyìí èmi kọ́ mo ní o ọkọ̀ báyìí aṣọ báyìí èmi kọ́ mo ní o ẹni báyìí ẹni báyìí báyìí ńlọ ní o lámarin báyìí mo jẹ́ lówó o òun náà mo tún jẹ lówó dóòlà mo tún jẹ lówó gbogbo àwọn tó jẹ lówó ń pátá ń lọ ń láti ṣàlàyé ló ń láti yànnàná rẹ̀ fáwọn ọmọ rẹ̀ olùlọ́ọ̀lọ́ tó dé kíyàn ọmọdé má àrìnfẹsẹ̀ sí kọ̀mọ̀ ní máìlì ọlọ́run ní jẹ́ kó ra àrìnfẹsẹ̀ sí níbi àrìn àjò rẹ̀ gbogbo àwọn onírìn àjò pátápátá ọlọ́run ní kí wọ́n lọ àlọ́ dé ẹni tí wọn dágbére fún ọlọ́run ní jẹ́ mọ ibi tí wọ́n lọ yẹn ni pé ó sọ àsọ́ọ̀lẹ̀ àwọn tó jẹ lówó eléyìí wọn pàtàkì yìí pọ̀ torí pé nafsul mu'min mu'allaqatun bidaynihi hatta yuqda anhu mùsùlùmí tó láyé ẹ̀mí rẹ̀ wọn ó so ni wọn ò ní jí oríkèé àtàánú ọlọ́run bá gbà tí tí wọn ò fi san gbogbo gbèsè tó bá jẹ tí wọn ò fi bá san pátápátá ẹni pé wọn láti sọ àsọlẹ̀ fún àwọn ọmọ rẹ pé tọ́ ẹni báyìí mo jẹ́ lówó o lágbájá báyìí mo jẹ́ lówó tí ìbàdí mi ẹ̀dá kan ẹ̀wá bò lẹ́sẹ̀ bá ń san o wọn láti ṣe àlàyé lẹ́yìn náà ọkọ̀ tí mo dé mẹ́ẹ̀kùlé ẹ rí i pé mo ta sọmọ lórí ni èmi gan èlò o èmi kọ́ mo ní o lámarin báyìí tí ń bẹ ń lu èbó olóníkìbó ń gbọ́kọ̀ ní àsọdọ̀ gbogbo àwọn àsọyé àsọyán yìí èèyàn láti sọ kó tó di pé yẹn ọ̀ dáwọ́ lé ìrìn àjò níṣìṣe nígbà tí yẹn bá wá ṣe eléyìí tán yẹn ni pé lẹ́yìn ìgbà tí yẹn bá ṣe wàsíyà fún ìyàwó àtàwọn ọmọ tán kó o tó tún wá dáwọ́ lé ìrìn àjò náà ikhtiyaru rifqati saliha gbìyànjú kó jẹ́ pé àwọn ẹni rẹ ńlọ́ọ̀bà wọn kọ́wọ́ rìn níbi ìrìn àjò náà àwọn tí wọ́n jẹ́ ni ọlọ́run àwọn tí wọ́n bẹ̀rù ọlọ́run àwọn tó ṣe wípé bó bá ti ń fẹ́ gbàgbé ọlọ́run wọ́n máa ràn ọ́ létí tó bá ti ń fẹ́ dẹ́ṣẹ̀ báyìí wọ́n máa lé ọkú ń bí ẹsẹ̀ wọ́n máa darí rẹ lọ síbi ìtẹ̀láṣẹ ọlọ́run àwọn tó ṣe pé bára rẹ bá ti fẹ́ kọ́lẹ̀ níbi ìjọsìn bó bá ti ń rí ẹ báyìí ó sì máa múra gírí ó máa múra gírí àwọn tó ṣe wípé ọba ti fẹ́ ṣe ní tí ọ̀dà wọn máa ṣe ọ lọ́wọ́ kúrò ń bẹ̀ irú àwọn báyẹn ó yẹ kéèyàn ó gbìyànjú lórí àti kọ́wọ́rìn pẹ̀lú wọn níbi ìrìn àjò èyí tí èèyàn fẹ́ ṣe àwọn ẹni bú gbìyànjú kò jìnnà sí wọn níbi ìrìn àjò èyí tó fẹ́ ṣe ṣe sàwọn ẹni rẹ níbi ìrìn àjò tó bá ṣe pé ìrìn àjò tó fẹ́ ṣe nítorí ẹ̀ma bíi pé a fẹ́ ṣe hajj àti umra ni gbìyànjú kó rí pa àwọn ọmọ tí wọ́n lẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn tí a ń bẹ nílẹ̀ Saudi àwọn ọmọ náà ó súnmọ́ wọn dáadáa wọn ò lè ṣàlàyé fún ọ lórí bó ṣe hajj rẹ àti umrah bí ó ṣe jẹ́ nǹkan tẹ̀wọ́gbà níwájú ọlọ́run bá subhanahu wa ta'ala yẹn pé tó bá fẹ́ ṣe ìrìn àjò àwọn ẹni rẹ ẹni kọ́ ọ ṣẹ̀ṣà níbi ìrìn àjò rẹ èyí tó bá fẹ́ ṣe òjíṣẹ́ ọlọ́run bá sallallahu alayhi wa sọ pé mathal jalisi so wal jalisi salihi àpèjúwe ti ń bẹ fún ẹni tí ń bẹ ní re tí ń bá rìn àtẹni tí ń bẹ ní ibú tí ń bá jòkó tí ń bá àpèjúwe àwọn méjì bí ẹni tí ń bó ńlọ́fíńdà ṣọ̀rẹ́ àtẹni tí ń bá alágbẹ̀dẹ tí ń bá ni ẹni tí ń bó ńlọ́fíńdà tí ń bá ìkànnì orí mẹ́ta bí ọba lówó tí ó ìyí máa kọ́ra rẹ̀ kó bùn ńlọ́fíńdà ní ọba tó bọ́ọ̀rẹ́ rẹ̀ bá wá fún lọ́fíńdà tó ní òsì lówó tí ó fi rà á pẹ̀lú òwò ọlọ́run yóò fi mú rẹ̀ kó òórùn tó dáa lọ́dọ̀ rẹ̀ rẹ̀ yẹn ní pé tí bá ń bẹ ní rírìn ipa dáadáa àwọn tí ń bá rìn yóò lápá lára tiẹ̀ náà bẹ́ẹ̀ náà lẹ́ni tí ń bẹ ní ibú tí ń bá rìn ìkànnù aburú méjì yóò jẹ tiẹ̀ torí pé àpèjúwe rẹ̀ bí ẹni tí ń bá alágbẹ̀dẹ sọ̀rẹ́ ni ẹni tí ń bá alágbẹ̀dẹ sọ̀rẹ́ yìí máa kọjá pé níbi tí bá ti ń fi ẹ̀wìrì rẹ̀ nígbà tí ń dáná títí ń kó ní ẹ̀wìrì rẹ̀ èèsàn ògùn náà ó ṣe é ṣe kọ́ kánjọ́ onítọ̀hún lásọ yóò bá sọ jẹ́ yóò sì bára rẹ̀ jẹ́ bẹ́lẹ̀ yìí wa ṣẹlẹ̀ sí yóò sì fi mú rẹ̀ kó èéfín tí ò dáa yẹn ni pé tó bá fẹ́ ṣe ìrìn àjò gbìyànjú àwọn tí wọ́n jẹ́ ni ọlọ́run àwọn tí wọ́n bẹ̀rù ọlọ́run ìníkọ́ bá rìn àwọn ẹni ibú má bá wọn kọ́ wọ́rìn níbi ìrìn àjò rẹ̀ ìkànnì àwọn ọ̀jọ̀gbọ́n ó ní anil mari látàsálì fàábùsìrì qarinahu innal qarina bil muqarini yaqtadi. àwọn yorùbá ní fọ̀rẹ́ rẹ hàn mí kí n lè bá a sọ̀rọ̀ èèyàn ètò ọ̀jẹ́ lórí ìrìn àjò tó fẹ́ ṣe ẹ má lè lóṣù kan ẹ má lè lóṣù méjì àwọn ẹni bú ìwà àwọn èèmọ̀ àpáyárán yẹn gbìyànjú kó o sa àwọn tí wọn bá jẹ́ nire kó o bá wọn kọ́wọ́ rìn níbi ìrìn àjò rẹ tó fẹ́ ṣe tó wá ṣe ìrìn àjò náà má jẹ́ ó nìkan o ẹ má má méjì o ẹ bẹ̀rẹ̀ látòrí mẹ́ta jù bẹ́ẹ̀ lọ níbi ìrìn àjò èyí tó bá fẹ́ ṣe nínú hadith òjíṣẹ́ Ọlọ́run bá sallallahu alayhi wa sallam anabi sọ wípé arrakibu shaytanun warrakibani shaytanani wathalathatu rakibun. anabi lẹ́ntì máa ń sìnrìn àjò lónìí nìkan èṣù kanu bí wọ́n bá jẹ́ méjì èṣù méjì nu ṣùgbọ́n tí a bá ti lè pé bíi mẹ́ta tàbí jù bẹ́ẹ̀ lọ àwọn yẹn gangan ni ikọ̀ arìnrìn-àjò nínú hadithi a rí hadithi yìí nínú sunanu abi dahud nínú kitabul jihad òní àti mú hadithi yìí òní àti mú wá. bákan náà nínú hadith òjíṣẹ́ aláwọ̀ bá sọ pé law ya'lamu an-nasu ma fil wahdati ma a'lamu ma safara rakibun bilaylin wahdahu imam bukhari ló hadithi Wa òjíṣẹ́ náà bá sọ pé àwọn tí wọ́n máa ń ṣe ìrìn àjò tí wọ́n bá máa ń tó mà níbi kéèyàn ọ̀dá ṣe ìrìn àjò àwọn tó ṣe wípé ọjẹ́ nǹkan ááyún àwọn ewu tí ń bẹ níbẹ̀ bó ń ṣe mọ̀ tọ́yẹ́pọ̀ bá hàn sí àwọn tí wọ́n ń ṣe ìrìn àjò náà ni ẹnìkan ìbá ti dá ṣe ìrìn àjò lónìí nìkan ṣoṣo kì bá wá àyàn kúnra níbi ìrìn àjò rẹ̀ ètò fẹ́ ṣe ẹtì ẹ̀jẹ̀ á ti bí ìsáná ẹ̀jẹ̀ á ti bẹ̀ kí èso ogun ẹni tí ń ṣèrìn àjò lọ lónìí nìkan ṣoṣo báyà rẹ̀ bá kì í lójijì ńkọ́ lórí ìrìn àjò rẹ̀ èyí tó wà bóyá ẹnìkan nínú àwọn olè ló ti ẹ̀dá lọ́nà tẹ̀mí tí wọ́n jẹ́ bíi márùn-ún tí wọ́n jẹ́ bíi mẹ́wàá ẹnìkan wọn ò lè lọ́bàá máa lọ́wọ́ wọn ò lè fìdí ẹ̀ janlẹ̀ àwọn ò lè bá tiẹ̀ lọ ṣùgbọ́n lónìí nìkan ṣoṣo kò ṣeé ṣe ní tí ó fi jáde láyé bó tilẹ̀ pé gbogbo nǹkan ó ń bẹ pẹ̀lú kádàrá waman lam yamut sayfan yamutu ghayruhu tanawwa'atil asbabu wal mawtu wahidun ẹni tí yóò kúkú dàńtòótọ́ o yóò kúkú yóò kúkú mi oríṣiríṣi ọ̀nà ńlá ń gbà kú ṣùgbọ́n ikú ẹyọ kan náà ni wọn lò kú okú náà ni níta fẹ́fà ń bẹ̀ ni pé lára àwọn ẹ̀kọ́ tí ń bẹ fún onírìn àjò òní wípé má ṣe rìn àjò níwọ nìkan ṣoṣo ẹ tó bíi mẹ́ta àbí jù bẹ́ẹ̀ lọ torí ìdágìrì lórí ìrìn àjò kọ́nà bá kọ́ máa fi sọ rẹ̀ sọ ẹnì kọ̀ọ̀kan wa àwọn ìrìn àjò wa tí ń bẹ lórí ìrìn àjò tí ń bẹ nídàálẹ̀ ọlọ́njẹ́ wọn ogunlẹ̀ láyọ̀ ọlọ́njẹ́ wọn darí wálé láyọ̀ àti àlàáfíà ara lára àwọn ẹ̀kọ́ ètò ẹ̀kọ́ máa bẹ lára ẹni kó tó di pé a dáwọ́ lé ìrìn àjò pa afẹ́ rìn an yata'allama al-ahkam allati yahtaju fi safari gbogbo àwọn ìdájọ́ gbogbo àwọn ẹ̀kọ́ tó bùkátà sí ìmọ̀ tó yẹ kọ́ ọ mọ̀ lórí ìrìn àjò rẹ tó ń rìn o àwọn ẹ̀kọ́ tó bá jẹ́ mọ́ àfikọ́ yaari pọ̀ mọ́ kó tó di pé ọ́ dáwọ́lé ìrìn àjò nínú àwọn ẹ̀kọ́ yìí kàkàmì sáfar àwọn ẹ̀kọ́ tó ní ń ṣe pẹ̀lú arìnrìn àjò yẹn nù sẹ̀ríà Islam bó ló ṣe kírun rẹ lórí ìrìn àjò bó o là á ṣe é ṣe jámù ọ̀hún láti lẹ́kọ̀ọ́ nípa eléyìí alimọ́sí ọ̀la lè jẹun rabain ọjọ́ mélòó láàfin fọwọ́ pa sọ́ọ̀sì ìbọ̀ṣẹ̀ bó tilẹ̀ pa àti ṣàlàyé rẹ̀ níbi ẹ̀kọ́ tí ó síwájú ní tí wọ́n fẹ́ lò ní pé gbogbo àwọn ẹ̀kọ́ tó bá jẹ mọ́ nǹkan yìí yàn láti mọ̀ tó bá jẹ́ pé ìrìn àjò tó jẹ́ ọ̀ràn yẹn ni bí pa afẹ́ lọ sí ájì àbá afẹ́ lọ sí umara òun láti lẹ́kọ̀ọ́ tó jindò nípa bóòlà àṣeéṣe ájì nípa bóòlà àṣeéṣe umara ní pàtàkì jùlọ mahdhuratul ihram àwọn nǹkan wo ló jẹ́ ìwọ̀ fún ni téèyàn ò gbọ́dọ̀ ṣe téèyàn bá ti lè gbé aṣọ hóró mi téèyàn bá ti lè gbé wọ̀ téèyàn bá ti lè bẹ̀rẹ̀ sí ájì àbọ̀ bẹ̀rẹ̀ sí umra gbogbo àwọn nǹkan yẹn láti lẹ́kọ̀ọ́ nípa rẹ̀ kó má jẹ́ wípé ájì èèyàn nílùú maka náà ni yóò ti bàjẹ́ kó tó di pé yóò ti ẹ̀dẹ̀lé rárá yẹn ni pé à ń láti lẹ́kọ̀ọ́ nípa àwọn ìdájọ́ tó ní ń ṣe pẹ̀lú ìrìn àjò èyí tá a fẹ́ ṣeun lábẹ́rẹ́ náà bákan náà kò lẹ́tọ̀ fún obìnrin tó bá jẹ́ mùsùlùmí tó gbọ́ lọ́wọ́ gbàgbọ́ láti dá ṣe ìrìn àjò ọ̀sán kan òru kan lónìí nìkan ṣoṣo àfi kó jẹ́ pé òun àtọkọ rẹ̀ tàbí tí ó bá ti wọlé kọ ìkànnì àwọn tí wọ́n jẹ́ léwọ rẹ̀ kó sì máa bẹ pẹ̀lú rẹ̀ eléwọ rẹ̀ ń tó ṣe pé wọ́n lè fẹ́ra wọn láíláí bíi bàbá àbúrò rẹ̀ àbẹ́gbọ́n rẹ̀ ẹnìkan nu wọn ó gbọ́dọ̀ wà pẹ̀lú rẹ̀ kó tó di pé yóò ṣe ìrìn àjò ṣẹ̀ríà Islam kò fi abala yìí kò fi ṣeré rárá o kódà bóbìnrin bá fẹ́ lọ ṣiṣẹ́ hajj lára àwọn májẹ̀mú ètò gbọ́dọ̀ pé sóbìnrin la kó tó láǹfààní láti lọ sí hajj ó ní wujud al-mahram kárí kan nínú àwọn tí wọ́n jẹ́ eléèwọ̀ rẹ̀ tí wọ́n dìjọ́ lọ sí hajj bàbá ẹ̀gbọ́n rẹ̀ lọ́kùnrin àbúrò rẹ̀ lọ́kùnrin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àbí ọkọ rẹ̀ tó jẹ́ ẹlẹ́tọ̀ rẹ̀ tí ó ti sílò àwọn eléyìn wọ́n ní hajj ò tí ì pọn dandan fóbìnrin láti ṣe ṣùgbọ́n bó la ṣe ń ṣe lọ́dọ̀ wa ní Nàìjíríà yìí àfikọ́ lóun kọ́sà ṣe àánú wa attachment ni ìyàwó oníyàwó mọ́kọ ọlọ́kọ ọkọ ọlọ́kọ wọn àti ìyàwó ìyàwó wọn wàá so wọn pọ̀ alárafa mi ẹ̀já bẹ̀rù ọlọ́wọ́n bá eléyìí ọ̀lẹ́tọ̀ ẹni pé níbi àwọn ìrìn àjò tá a fẹ́ ṣe á ń láti láwọn ẹ̀kọ́ tó jín dò bákan náà obìnrin tí ó ṣe ìrìn àjò òun láti ṣe òun pẹ̀lú ọkọ rẹ̀ tàbí kan náà tí wọ́n jẹ́ eléwọ̀ rẹ̀ nínú hadith òjíṣẹ́ aláwọ̀ bá sallallahu alayhi wa sallam sọ pé la yakhlu wanna rajulun bimra'atin illa wa ma'aha dhu mahramin kò lẹ́tọ̀ kọkùnrin kan kó dá wà pẹ̀lú obìnrin kan àfi kó jẹ́ pé ìkànnì àwọn tí wọ́n jẹ́ ilé ìwọ̀ rẹ̀ wọ́n ń bẹ pẹ̀lú obìnrin náà. ànábì tó ń tẹ̀síwájú ó ní wala tusafiru al-mar'atu illa ma'a dhi mahramin obìnrin ò sì gbọ́dọ̀ dáṣe ìrìn àjò lóun nìkan ṣoṣo àfi pé kan nínú àwọn tí wọ́n jẹ́ ilé ìwọ̀ rẹ̀ wọ́n bẹ pẹ̀lú rẹ̀ rẹ ẹ̀yà alájàpá òrùpa ti ṣe lẹ́yìn inú ẹ̀kọ́ tó lọ ẹ̀dá kan jẹ́ abẹ́rù ọlọ́wọ́n bá o níbi àwọn ìrìn àjò tá a máa ń lọ orí ọkọ̀ ibẹ̀ látùn jókòó sí ọkọ̀ tí ò ní dèrí lórí asáǹfẹ̀mí wéwu náà ni kọlọ́ọ̀bà kọ́mọ̀ jọ kọ́mọ̀ sànú wa. anábì sọ àdìfì yìí tán fàkọ́ọ́lẹ̀ láhùn rọ́jòlón lọ́rọ́kùnrin kaba náwó kékeré a ah, eré òjíṣẹ́ ọlọ́wọ́n ọba ìnàmúra àti kharajat hajatan ìyàwó tèmi ọmọ ti ń múra lọ́ba yìí o ó ti ń lọ́ba yìí o ó ti fẹ́ lọ sínú maka wáyé ni octotip tó fi gazọ ti kádà wà kádà èmi gan sì ni wọ́n ti kọ́ ọkọ mi sára ikọ̀ tí ó lọ síbi ogun báyìí báyìí báyìí báyìí báyìí ìyàwó mi sì ń lọ ọ̀ ń lọ sí hajj òjíṣẹ́ lọ́wọ́ bá sallallahu alaihi wasallam wa sọ pé ntọ́lẹ̀k ẹ́n mọ́tẹ́ láwọn ọkọ̀ ọ̀jagun yà á gbéra ní ìsìn lọ bá ìyàwó rẹ fàhùjá máa ìmọ̀ràn àtìkà àti wá àtìyàwó rẹ ní ẹ̀dìjọ́ lọ sí hajj hajj tó jí ọ̀ràn yẹn nù o ànábì ọ̀yọ̀ǹda fúnni láti lọ ṣe hajj kóbìnrin ọlọ́dà ṣe hajj àfikọ́jẹ́ pé òun àtọkọ rẹ̀ òní wọn jọ máa bẹ pẹ̀lú ara wọn. iṣẹ́ hajj ni o kámẹ́sẹ̀ wàá sọ ẹni tó fẹ́ lọ ṣe òwò kọlọ̀mọ̀sánú àwọ̀ ọkọ ntí àwọ̀ jẹ ntí ó jẹ ntí ó mu ntí ó na ntí ó lò lọ́rọ̀ lọ́rùn ọkùnrin lọ́wà lára àwọn àlá kí tẹ́nìkọ̀ọ̀kan tá a jà àwọn ìyàwó wa lára eléyìí wa ìdákọ̀ọ́jẹ́ abẹ́rẹ́ ọlọ́run ba wọ́n bèèrè lọ́wọ́ Ànábì sallallahu alaihi wasallam pé kí làwọn ojúṣe àtàwọn ètò tó yẹ ká pé fáwọn ìyàwó wa lára ń tó dákọ ni pé à ń tó tàìmà ha ìdá tàìmta wọ́n taksuwa ha ìdá tàṣẹ́yìtà gbogbo àtọ́ bá ti ń jẹ máa fún ìyàwó rẹ̀ ń jíjẹ gbogbo àtọ́ bá ti ń mu jẹ́kọ̀ náà máa mu gbogbo àtọ́ bá ti ń daṣọ sára máa daṣọ sóun náà lára bóbi bá ti ń rún jẹjẹ ti ń rí mu tó sì ń daṣọ sí lọ́rùn ìnáwó kan nílé wọn òfun lọ́wọ́ àwọn tọ́jú ojúṣe ẹ lẹ́tọ̀ ìwúlò ewu làbúrò lọ síbi ìyapa àṣẹ ọlọ́run ba ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ọkọ tí ń bẹ lásìkò tá a wà yìí ọkọ báńgẹ́ ńlọpọ̀lọpọ̀ wọn ẹni tí ò tí ì níyàwó ní tí ò tí ì tóyàwó ní tó tún lọ fẹ́yàwó méjì mẹ́ta ńlọpọ̀lọpọ̀ àwọn ọkọ tí ń bẹ níta lásìkò sí i ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin àwọn náà sì gbà wípé tọ ẹ àkókò lọ́kọ mọ́ bàbá ọmọ ńlá ní ẹ̀já bẹ̀rẹ̀ ọlọ́run tábà fẹ́ ṣe ìrìn àjò ni wípé ayin yatahara almario le safari yawmal khamis ọ̀dà àpọ̀ tí yẹn bá ń ṣe ìrìn àjò tí yẹn bá fẹ́ ṣe ìrìn àjò tí ò bá ti ní sí pé bóyá ìdíwọ́ àbí ṣòro kan yọ wà ń bẹ̀ ìrìn àjò rẹ tó fẹ́ ṣe jọ jẹ́ pé ọjọ́ alhamis ọjọ́ tọ́sídẹ̀ẹ́ rí i pé ń lo fi ìrìn àjò rẹ ń lo fi sí látàrí pé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam bóun náà bá fẹ́ ṣe ìrìn àjò ọjọ́ khamis ìní máa sábà fi sí so bí yẹn bá ṣe bẹ́ẹ̀ ìkíní ìyẹn kọ́ṣe ànábì wa Muhammad nù sallallahu alayhi wa sallam nínú hadith ètí Kaab ọmọ Malik tí ó gbà wá kọ́lọ́mọba kó bá ní yọ́nú sí ó ní lakọ́lámà káàní rasulillahi sallallahu alayhi wa sallam yakhruju idha kharaja fi sáfarin illa yawmal khamis ó pọ̀ nínú ọjọ́ tánà bí ó ṣe ìrìn àjò tí ó wàá ṣe ìrìn àjò náà àfikọ́jẹ́pọ́jọ́ àlàmísì lànàbì ṣe ìrìn àjò náà sí ẹni pé wọn náà kọ́ ṣe ànábì labalábẹ́ Imam Bukhari ńlọgba hadith ìwá nínú kitab al-jihad lára náà bákan náà kó tó di pé ó ṣe ìrìn àjò àwọn tí wọ́n jẹ́ lásùnmọ́ rẹ̀ pé wọ́n jọ dágbére fún wọn àwọn tí wọ́n jọ rẹ̀ àwọn tí wọ́n jẹ́ ládùúgbò dágbére pétọ̀ mo fẹ́ ṣe ìrìn àjò èyí tó wá náà àdúrà tó yẹ kéèyàn ó ṣe fáwọn ìyàwó àtọmọ àtàwọn ọ̀rẹ́ ojúlùmọ̀ ẹbí tí wọ́n bá fẹ́ ṣe ìrìn àjò àdúrà tó dáa jù kéèyàn ṣe ni pé astaudi'ukumullah alladhi la tadi'u wada'ahu táyẹ̀pẹ́ nìkan ni astaudi'ukallah alladhi la tadi'u wada'ahu àdúrà tí a nírìn àjò tí ó ṣe fún onílé nù ìtumọ̀ rẹ̀ ni pé mo fi gbogbo yín sábẹ́ ìṣọ́ àtààbò ọlọ́run ọba tó ṣe pé a fún un sọ rẹ̀ kì í ráre kì í sì sọnù ẹni pé kọ́lọ́mù bá kọ́ bá ń fi sọ rẹ̀ sọyìn o kó jẹ́ kí n dé bá yín láyọ̀ àti àlàáfíà ara o àdúrà àtẹ̀ntọ́ fẹ́ ṣìrìn àjò tí ó ṣe nù. àwọn tó ń dágbére fún àdúrà táwọn náà ṣe fún ọ padà ní wípé nastaudi'un Allaha dinaka wa amanataka wa khawatima a'malika àdúrà táwọn náà tí wọ́n ṣe nìyẹn àdúrà tí wọ́n ṣe náà ní wípé tó ẹ̀sìn rẹ̀ àtiwọ́ àtẹ̀sìn rẹ àti nǹkan àmọ́nà ìtọ́lọ́wọ́n bá tó gbélé nìkọ̀ọ̀kan wà lọ́wọ́ á fi gbogbo rẹ̀ sábẹ́ ìsọ́ àtàbọ́lọ́n kọ́lọ́n dáàbòbọ́ lábala ẹ̀sìn kọ́lọ́n dáàbòbọ́ lábala iṣẹ́ rẹ bákan náà àtúbọ̀tán rẹ náà àtúbọ̀tán iṣẹ́ rẹ kọ́lọ́n kò sí ní tẹ̀wọ́gbà níwájú ọlọ́wọ́n bá subhanahu ilé ìjẹ́ lára àwọn ẹ̀kọ́ ètò ẹ̀kọ́ máa bẹ fún onírìn àjò kó di pé yóò máa ṣe ìrìn àjò rẹ̀ tábà wá ń ṣe ìrìn àjò lọ àwọn ẹ̀kọ́ tí ń bọ̀ yìí ó yẹ kó tún máa bẹ lára ẹni. ìkíní bẹ̀ ni wípé anyestefsia anyesteftia sáfàrọ́hù bìdíkìrìláyì la, nǹkan àkọ́kọ́ kọ́kọ́rọ́ tó fi sílẹ̀kùn tó fi bẹ̀rẹ̀ ìrìn àjò rẹ tó fẹ́ ṣe òun náà ní dìkìrìlọ́ rántí ọlọ́run kó tó di wípé ó bẹ̀rẹ̀ ìrìn àjò rẹ ẹni pé àdúrà tí a ní kéèyàn ó ṣe téèyàn bá fẹ́ kó nílé kọ́kọ́ ṣe náà gbọ́dọ̀ náà ni pé bismillah tawakkaltu ala Allah la hawla wala quwwata illa billah tọ́ mo fẹ́ jáde ńlẹ́ o lóòkọ ọlọ́run ni mo fẹ́ jáde o mo nígbẹ́kẹ̀lé tó kún nínú ọlọ́run mo farati ọlọ́run ọba o mo gbára lé ọlọ́run ọba o wala hawla wala quwwata illa billah n ò létè n ò lọ́gbọ́n ń ní agbára kankan láti ọwọ́ ara mi ìkun lọ́wọ́ ọlọ́run òní mọ̀ ń wá o anábìrin tí yẹn bá ṣe báwọn àwọn ẹni ibi tí wọ́n ti ń pàdé yẹn lọ́nà yálà èṣù bí èèyàn èèyàn bí èṣù ni wọ́n máa sọ fún mi pé ah wò kí ta ah, ọlọ́run ti sọ ọlọ́run ti dáàbò rẹ bọ́ tí wọ́n tún rí ìkànnì àwọn èèyàn abú àbájánu bú irunmọlẹ̀ bú tó fẹ́ wá bọ́ ní ọjà fẹ́ lẹ́yìn ọlẹ́ ọlọ́run ti sọ ọlọ́run ti dáàbò rẹ bọ́ ẹ́ẹ́ ọ̀nà ṣẹ́gun ọ̀nà borí ọ̀tá ọ̀pọ̀ ọ̀pọ̀ jukọ̀ ọ̀tún máa wá yọjúlé káàkiri lọ látàrí gbólóhùn tí ọ̀gbọ́n ní ìṣẹ́jú mẹ́ta tó fi wí ọ̀gbọ́n ní ìṣẹ́jú méjì tó fi wí ọlọ́run bá ti dáàbò bọ̀ ní òfìsọ rẹ̀ ní òfìsọ ìdákọ̀ ẹja súnmẹ́sìn à ń jìnnà sẹ́kọ̀ọ́ ẹ̀sìn pọ̀ ẹni jẹ́ ká máa yọjúlé káàkiri ẹni pé nǹkan àkọ́kọ́ tó fi bẹ̀rẹ̀ ìrìn àjò rẹ tó bá fẹ́ kó ń lé dákọ̀ ọlọ́run bisimilayi tawakkaltu ala Allah la hawla wala quwwata illa billah tó bá dínú ọkọ̀ yálà ọkọ̀ òfurufú ni ọkọ̀ ojú irin ni ọkọ̀ gbogbo ọkọ̀ tó bá sáfẹ́ ìwọ pátápátá tó bá ti dínú rẹ̀ kọ́kọ́ ṣe allahu akbar lẹ́ẹ̀mẹ́ta náà allahu akbar allahu akbar allahu akbar ó ṣe bá ń lẹ́ẹ̀mẹ́ta. ntọ́wàá fi kéjì rẹ̀ ni pé subhana lẹ́dí sakhara lana hadha wàmà kunna lahu muqrinin wa inna ila rabbina lamunqalibun allahumma. إن نسألك في سفرنا هذا البر والتقوى ومن العمل ما ترضى اللهم هون علينا سفرنا هذا واطوي عنا بعدا اللهم أنت الصاحب في السفر والخليفة في الأهل اللهم إنا نعوذ بك من وعثاء السفر وكآبة المنظر وسوء المنقلب في المال والأهل àdúrà ọ̀dà pọ̀ ẹ jẹ́ ká lọ kọ́ káwa náà ká máa ṣe níbi gbogbo ìrìn àjò wa tí a bá fẹ́ ṣe àárí àdúrà náà nínú Sahihu Muslim nínú kìtàbù al-hajj kí ni túmọ̀ àdúrà náà Allahu akbar Allahu akbar ọlọ́run bá mi mà tóbi pọ̀ ọlọ́run mà tóbi pọ̀ ọlọ́run mà tóbi pọ̀ ó wí báwọn lẹ́ẹ̀mẹ́ta ntọ́wà fi kẹrin ni pé subhanalladhi sakhkhara lana hadha mímọ́ fọlọ́run ọba ọba tọrọ nǹkan yìí tọrọ fún wa láti gùn ọba tọrọ nǹkan àgùn yìí fún wa láti gùn wa ma kunna lahu muqrinin bí ìbá ṣe pọ́ lọ́nba rọ ni àbàtí ní kápá lórí àti gùn ní pàtàkì jùlọ àsùgbà tí a ń gun ràkúnmí tí a ń gun ẹṣin ọlọ́run lọ́rọ̀ bọ́lọ́run ọ̀bá rọ ni ràkúnmí èèyàn ogún ò lè dààmú nígbà tí tó bá gun ankẹ́sẹ́ lọ́tún tó gun ankẹ́sẹ́ lọ́sì kálukú ni ó jìnà sí bẹ́ẹ̀ náà lọkọ̀ òfurufú bí ìbá pọ́ lọ́nba rọ ní fi rìn lójú òfurufú ọlọ́run rọ ọkọ̀ ojú omi ní fi lè rọ ọrọ̀ omi fún ọkọ̀ ojú omi lọ́kọ̀ ojú omi ló fi ń rìn lórí rẹ̀ yẹn ni pé alágbára lórí àwọn nǹkan yìí bí ìbáṣepọ̀ lọ́nà lọ́ba rọ̀ fún wa wáyé náà ila rabbina lamunqalibun bọ́pẹ́ bóyá ọ̀dọ̀ Ọlọ́hun Ọba iná láàṣẹ́rí padà sí Allahumma ìdọ́lọ́wọ́n Ọba inna nas'aluka fi safarina hadha níbi ìrìn àjò wa tá a fẹ́ ṣe yìí à ń tọrọ lọ́dọ̀ rí Ọlọ́hun Ọba al-birra wa iṣẹ́ tí ìrọ̀lọ́wọ́ bá tọ́ yọ̀nú sí ni o fún àṣe níbi ìrìn àjò wa tá a fẹ́ ṣe yìí Allahumma ìrọ̀lọ́wọ́ bá o awùn ní alẹ́ iná sàfàlà náà àdá ìrìn àjò yìí ọlọ́run ṣe ní rọrùn fún wa o ọlọ́run má jẹ́ ó lè má wa o ọlọ́run má jẹ́ á kó nǹkan bú lójú ọ̀nà o wọ́tù àná bọ́ràn dáa bó ṣe àwò kó jìnnà tó ìrọ̀lọ́wọ́ bá sọ kúkúrú fún wa lo kánákò rẹ agbára rẹ ọlọ́run ti fi ká ọ̀nà àkó ọlọ́run lò fún wa Allahumma anta sahibu fi safar ìrọ̀lọ́wọ́ bá o máa bẹ pẹ̀lú wa níbi ìrìn àjò wa èyí tá a fẹ́ ṣe yìí bó bá ti ń bẹ pẹ̀lú wa wal khalifatu fil ahli àwọn ìyàwó àtàwọn ọmọ àwọn dúkìá wa tá a fi lé ọlọ́run jẹ́ àròlé fún wa níbẹ̀ allahumma ìrẹ́lọ́wọ̀n bá wọ inna na'udhu bika min wa'tha'i safar ọlọ́run là wá kó n bí ìnira ètí yàn máa ń bá pàdé lórí ìrìn àjò ọlọ́run o mọ̀jà bá nira kankan pàdé lórí ìrìn àjò mọ̀jà lálọ́ọ̀dẹ ìrẹ́lọ́wọ̀n bá. wa ka'abatil manzar wa su'il manqalab lákùnrin lọ́wọ́n bá àìsẹ̀rí ibú ọlọ́run má jẹ́ àṣẹ́rí padà bú ìṣẹ́rí bá a bú níbi owó níbi ọmọ níbi ìyàwó ọlọ́run ìṣẹ́rí ibú ọlọ́run là wà ń bẹ̀ eléyìí jẹ́ àdúrà tá a ṣe nígbà tá a bá ṣe ìrìn àjò ànábì ò ṣe àdúrà yìí níbi ìrìn àjò kan rí àfikọ́ lọ́ọ̀rẹ́ kó sì bọ̀ọ̀rẹ́ àwa náà ẹ̀já gbìyànjú kákọ́ àdúrà náà kárí wípé à ń ṣe ẹ̀yin tẹ́ fẹ́ sí ìrìn àjò tẹ́ bá jẹ́ bí mẹ́ta mẹ́rin márùn-ún àbí jù bẹ́ẹ̀ lọ kódà kẹ́ jẹ́ méjì ẹ̀wẹ́ nìkan tí ó jẹ́ aláṣẹ lórí yín òjíṣẹ́ lọ́wọ́ bá sallallahu alaihi wasallam sọ pé idha kharaja thalathatun fi safar bíyàn mẹ́ta tí ẹ má jáde láti ṣe ìrìn àjò fàlùyù amíru ahadahum ẹnìkan nù kí wọ́n yá a mú gẹ́gẹ́ bí amíru aṣíwájú tí ó máa pa wọ́n láti pé ẹ báyìí ẹ má ṣe báyìí. ọ̀dà pọ̀ fárìnrìn àjò bẹ́ẹ̀ bá ti ń gun àwọn ààyè tọ́ga tọ́ga tọ́ga máa ṣe subhanallah subhanallah subhanallah bákan náà bóyá ẹ débì kan ẹ fẹ́ rí pọ́ńbẹ̀ ni àbáyọ̀ tí ẹ fẹ́ jẹun àbí àti ẹ fẹ́ kírun gbogbo tí a fẹ́ ṣe ẹ sáfẹ́ dúró díẹ̀ fáwọn àsìkò kan kó o tó sọ̀kalẹ̀ ń tiẹ̀ bó bá ti ń sọ̀kalẹ̀ tán máa sọ fọlọ́n pé a'udhu bi kalimati llahi taama min sharri ma khalaqa ìdí ọlọ́wọ́n bá o mo fi gbólóhùn rí ọlọ́wọ́n bá èyí tó pé pérépéré mi wá sọ́ra kó o mi gbogbo aburú àwọn ẹ̀dá tí wọ́n dá tí ìdí ọlọ́wọ́n bá tọ́ ọ dá tó lè ṣe mí ní sùtà láyè tí mo wà yìí ó dáa pọ̀ kéèyàn ò ṣe àdúrà báwọn ó wàá dáa pọ̀ fún arìnrìn àjò tó bá ti ń bí abùkátà rẹ tán nílùú ibi tó lọ tètè padà lé tètè padà lọ sọ́dọ̀ ìyàwó àtọmọ ó dáa pọ̀ tíyàn ó bá ṣẹ́rí láti bìnrin àjò má wọlé lálẹ́ má wọlé lóru wọlé lọ́wọ́ ọ̀yálẹ̀ta wọlé lọ́wọ́ ọ̀rọ̀lẹ́ wọlé lọ́wọ́ ọ̀sán àwọn àsìkò tó dáa jùlọ nu ó tún wáá dáa pọ̀ kó tó délé jẹ́ káwọn ìyàwó àtàwọn ọmọ mọ̀ pé ó ti wà ń tòsí o bóun ó sì máa pọ̀ ti wà ń tòsí gba mọ́sálásí lọ ṣe náfìlà rákà méjì kó tó di pọ́ lọ sílé kó tiẹ̀ fẹ́ lẹ́yìn náà kó fi dúpẹ́ fọlọ́wọn ba ìgbà tó bá fi yan náfìlà tán àwọn tó fẹ́ rí láburú lára ìyàwó lára wọn ma kálukó ti tún ra rẹ̀ ṣe kó tó di pé ó délé ilé tí wọn lò báṣubàṣu kó tó délé wọn ti palẹ̀ mọ́ wọn ti gbálẹ̀ wọn ti sọgbẹ̀ kó tó di pé ó délé bána bí náà ṣe máa ń senu sallallahu alayhi wa sallam tó bá ti ń sẹ́rí láti bí ìrìn àjò báyìí mọ́sálásí ọ̀nì ànábì sallallahu sallam òníyọ́ kọ̀ọ̀kọ́ gbà lọ adua tá a ṣe lálọ nígbà tá à ń ṣèrìn àjò tá a bá ń bọ̀ náà àdúrà náà á tún ṣe ṣùgbọ́n àtàn á fi àfikún àyìbúna tàyìbún àbìdúna li rabbina hamidun àyìbúna tàyìbún àbìdúna li rabbina hamidun gbólóhùn àmọ̀rànmẹ́nu àmọ̀rànmẹ́nu àmọ̀rànmẹ́nu títí àfìdílé tàbá dé tòsí ilé mọ́ṣáláṣí tó bá súnmọ́ ilé wa ti ń bẹ ń tòsí ilé ọ̀dà àpọ̀ káyà síbẹ̀ láti ṣe náfìlà fún ọlọ́run ọba láti lè fi dúpẹ́ lórí ìsọ àti ààbò rẹ̀ lórí pọ́múni jáde àsìdíláyọ̀ àti àlàáfíà rà ní ìbámu sí hadith ètí à ń gbà wá látọ̀dọ̀ Ka'b ọmọ Malik ó ní òjíṣẹ́ ọlọ́run ọba sallallahu alayhi wa sallam kana idha qadima min safarin bada bil masjidi faraka fi rak'atayn ó ní òjíṣẹ́ ọlọ́run ọba sallallahu alayhi wa sallam táwọn ibi bá ṣe ìrìn àjò tó bá ti ń dé báyìí mọ́ṣáláṣí ni ó ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ẹni pé yóò sẹ́rí sí mọ́ṣáláṣí náà mọ́ṣáláṣí yóò yẹn náà fìlà rákà méjì fọlọ́run ọba lẹ́yìn bọ́ bá ṣe bá ń tán yóò wá jókòó àwọn yóò máa wá bí léèrè ntí wọn bá fẹ́ ntọ́sẹ̀lẹ̀ wọn máa fi tó ànábì létí eléyìí jẹ́ àwọn ẹ̀kọ́ ètò yáàyè tó yẹ kó máa bẹ lára ẹnìkọ̀ọ̀kan wa nígbà tá a bá fẹ́ ṣe ìrìn àjò abilọ́n ọba subhanahu wa ta'ala gbogbo àwọn tí wọn níbi ìrìn àjò náà ọlọ́run jẹ́ ó bíyà ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى